الحمد لله المعبود والصلاة والسلام على النبي المحمود الحمد لله المعبود ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn والصلاة والسلام على النبي المحمود ìkẹ́ Ọlọ́run àti ọlọ Ọlọ́run kó máa bá nàbí wa Muhammad ẹni tí Ọlọ́run ọba yìn tí gbogbo wa náà máa yìn Sayyidina Muhammadin òun náà ni aṣáájú wa Muhammad صلى الله عليه وسلم وعلى آله وصحابته إلى اليوم المعود وعلى آله وصحابته إلى اليوم الموعود ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó bá àwọn ará alẹ́ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ títí tí ó fi dijọ́ alikiyama ikhwatal iman ẹ̀yin ọmọ ayá mi ikhwatal iman ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa ilamu anna asudakal hadithi kitabullah níta ń pariwo lérí ètò yìí òun náà ni pé tíra tí òdodo ń bẹ nú ẹ̀ tá a ní sọnù tá a bá ti ń tẹ̀lé òun náà lálẹ́ Qur'an wa khayru alhadi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam imana èyí tó jẹ́ pé èèyàn máa fi rí náà lọ́sàn àti lóru òun náà ní sunna nabi wa sharra al-umuri muhdathatuha èyí tó burú jù nínú téèyàn fi ń jọ́sìn fọlọ́wọ́n ọba àti ìmọ̀ téèyàn máa ní òun náà ní ìmọ̀ àtẹ̀sìn tí ò lẹ́rìí nínú alukur'ani àti sunna òun ni wọ́n pè ní àdádálẹ̀ wa kulla muhdathatin bid'ah gbogbo èyí tí wọ́n hun tí wọ́n gbé kalẹ̀ tá a rẹ́ẹ̀rí fún ni wọ́n ń pè ní bídíà lédè Lárúbáwá wa kullu bid'atin dalala ẹ̀rí gbogbo bídíà ànú ni kọlọmọsọ̀wánù ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa ibi tá a bá ìdánilẹ́kọ̀ọ́ nípa tawhidu al tawhidu al tawhidu al-uluhiyya ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa anwa'ul ibada ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ dé òun náà ni àwọn ìran ìjọsìn tó pé a máa ṣe é fọlọ́n nìkan òun ni wọ́n ń pè ní tawhidul uluhiyya ìfún ọlọ́run ọba ní ìjọsìn lóhun nìkan ni wọ́n ń pè ní tawhidul ibada ìfún ọlọ́run ọba nìkan ní ìbáda wa nítọ́lọ́n bá ti pè ní ìbáda a gbọ́dọ̀ fún ẹlòmíì tá a bá ti ń fún ẹlòmíì à ń rúbọ ni à ń ṣẹbọ nù kọ́lọ́mọ ṣe wá lẹ́lẹ́bọ bẹ́ẹ̀ bá sì ti ń ṣẹbọ kò lè jọ́rìí ọlọ́run ibadallah tawhidul uluhiyya wa siratul mustaqim sẹ́ẹ̀rí ìmọ̀ fọlọ́wọ́n ọba nìkan ní ẹ̀sìn òun náà ni ojú ọ̀nà tọ́ dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń fún nǹkan míì ní ẹ̀sìn ọlọ́run ojú ọ̀nà tẹ̀yẹ̀ wà ní ojú ọ̀nà àṣetáàní ní kọ́lọ́mọ́sá ìsọ̀ni ń bẹ̀ ọlọ́run bá ń sọnu Qur'an ọlọ́run bá ní a'udhu billahi shaitan rajim alam ahadi ilaykum ya bani adama alla ta'budu shaitan ọlọ́run bá ní mo ti sàsọtẹ́lẹ̀ fún yín ẹ̀yin ọmọ èèyàn èmi mo dá yín o ẹ má sin èso o innahu lakum aduwwun mubin ọ̀tá yín lè sùn ọ̀tá tó hàn sí yín ni wa an ibuduni èmi ni ẹ máa sìn hadha siratun mustaqim eléyìí ni ojú ọ̀nà tọ́tọ́dọ́dọ́ ọlọ́run ọba wa suratu yasin aya sixty àti sixty one fikihu delil ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àgbọ́yé ẹ̀rí tí mo mú wá yìí òun náà ni pé ẹni bá sin nǹkan míì yàtọ̀ sí Allah ẹni bá fún nǹkan míì ní ìjọsìn ọlọ́run èṣù ní ń bẹ̀ èṣù ní ń pè èṣù ní ń sìn èṣù lónítọ̀hún ń sìn kọ́lọ́mọ́sà ẹ̀sọ́ níbẹ̀ má jẹ́ àṣì èṣù láyé wáyé nítorí pé ṣètọ́n tá a wí nígbà tí ọlọ́run bá ti lé e jáde nínú gbádùn tọ́lọ́run ti lé e jáde nínú àlìjánà èṣù tá a ó ti jòkó lójú ọ̀nà siratal mustaqim ojú ọ̀nà tawhid ojú ọ̀nà ìsinlọ́nlọ́kan qala ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an alikarim ọlọ́wọ́n bá ní qala fabima ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an alikarim ipe ṣèitọ́nù sọ fóun pé qala fabima aghwaytani adlaltani lẹ́yìn ìgbà tí wọ́n ọlọ́run tó ti sọ mí nù tó ti gbé mi jìnnà sí àánú rẹ àti ìkẹ́ rẹ la aq'udanna lahum siratakal mustaqim èyí tó kù ni pé yín wàá jòkó lójú ọ̀nà rẹ tọ́tọ́ yẹn tí wọ́n gbà dọ́dọ̀ rẹ tí wọ́n fi wà jánà yín jòkó sí ojú ọ̀nà náà yín máa darí wọn padà yín ní tí wọ́n rí náà rí ojú ọ̀nà yẹn bó ṣe wù kí wọ́n nímọ̀ tó bó ṣe wù kí wọ́n kéwú tó bó ṣe wù kí wọ́n gbajúmọ̀ nú ẹ̀sìn tó bó ṣe wù kí wọ́n ṣe wàhálà nú ẹ̀sìn tó yín máa sọ wọn nù ní yín ní tí wọ́n rí náà rí tàwíìdì yín ní jí tàwíìdì ó wọn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ńlẹ̀ yorùbá lé nìyẹn tí wọ́n bá ti ń dákọ̀ tawhid akida ẹ̀rú máa ń bà wọ́n ni wọ́n ní ìmọ̀ yìí wàhálà ní ọ̀dà alẹ́ nu ayé àwọn àṣetáni lòun ó jòkó lójú ọ̀nà sirata mustaqim òun ò ní jẹ́ kẹ́ dé ojú ọ̀nà náà mo wá fi àsìkò yìí bẹ́ lọ́hùn àtẹ̀mí tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ọlọ́mọdé ojú ọ̀nà náà dàrú mẹ́ni kọ̀ọ̀kan lọ́wọ́ àṣetáni olóhùn ó jòkó lójú ọ̀nà yìí eléyìí wà ní suratul A'raf aya sixteen ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àníwá wal ibada ẹ̀rí àwọn ìjọsìn tọ́jẹ́ pọ́lọ́ nìkan là á máa ń fún tá a fi mọ̀ pé a wà lójú ọ̀nà tá a bá ti ń fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ojú ọ̀nà èṣù láwà bóyá ààrẹ ni sọ fún wa àbá ààrẹ ni sọ fún wa ẹ̀yin ọmọ ìyá mi alákọ̀ọ́kọ́ ń bẹ̀ as-sujudu lillahi wahda gbangba wájú wa yìí bàbá fi kanlẹ̀ ọlọ́run nìkan la fi kanlẹ̀ fún ọlọ́run ọba nìkan la máa fi sìn ọlọ́run ọba ní wa min ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamaru ọlọ́run ọba ní àmì tẹ́ fi máa pé mi ọlọ́run ọba ń bẹ ẹ lè rí mi láyé ń bí àmọ́ ẹ̀ máa àwọn àmì mi àmì mi ilẹ̀ ti máa mà níbi àmì mi ilẹ̀ ti máa mà pé mi ọlọ́run ń bẹ ọlọ́run ní inú àmì mi òun náà ní òru òun àti ọ̀sán àti òrùn àti òṣùpá la tasjudu ẹ má fi erí kanlẹ̀ fún òṣùpá láyé tẹ wáyé wasjudu lillah wasjudu lillahi alladhi khalaqahun ẹ máa fi erí yín kanlẹ̀ fún ọba tó dá oòrùn tó dá òṣùpá tó dá ọ̀sán tó dá òru in kuntum iyyahu ta'budun tó bá jẹ́ pé ọlọ́run balẹ̀ fẹ́ sìn o ẹ má fi kanlẹ̀ fún tí mo dá suratul a'raf aya thirty seven fíkẹ́hù dalil àgbọ́yé wà lábẹ́ àyà tá a kà òun náà ni pé ìfẹ́rí kanlẹ̀ fún tá a dá ẹ̀bọ ní jẹ́ bẹ́ẹ̀ wá pé o tún wá wó ńlẹ̀ yọ ọmọ wa ara bàbá ńlẹ̀ lẹ̀ gbogbo eléyìí ọlọ́run nìkan la máa ń ṣe fún jama nítorí kí lọ́lọ́run fi ní ká má fẹ́rí kanlẹ̀ fún òṣùpá àti òrùn nítorí kí ló dé tí ọlọ́run bá fi dáko òrùn àtòṣùpá àwọn àlùfáà nítorí pé òrùn àtòṣùpá ló tóbi jù nínú àwọn nǹkan tọ́lọ́run bá dá nígbà tọ́lọ́run ti wá sọ pé ká má fèrè kanlẹ̀ fún tó tóbi jù nítorí kéré sí òrùn igi òsàdílé yín tẹ́ ń fèrè kanlẹ̀ fún ẹ gbọ́dọ̀ fèrè kanlẹ̀ fún nítorí pé oòrùn tó jù lọ gan ọlọ́ọ̀ni a gbọ́dọ̀ fèrè kanlẹ̀ fọ́ọ̀rùn àtòṣùpá ẹ̀yọ́ màyá mi nílẹ̀ Yorùbá àwọn èèyàn a máa fèrè kanlẹ̀ fún tọ́lọ́ńdá ẹni bá ti ń ṣe léyìí ó ti wà lójú ọ̀nà ṣaitan kọ́lọ́mọ́sà ìsọ níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì arúkú lillahi wahda ká Qur'an ọlọ́wọ́n bá ní ya ayyuhalladhina amanu mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo eré kàún ẹ tẹ̀ fọlọ́hún eré kàún ẹ rùkú fọlọ́hún eré kàún ẹ tẹ̀ kọ̀kọ̀rọ̀ fọlọ́hún wasjudu ẹ sì fèrè kanlẹ̀ fún wa abudu rabbakum ẹ fi méjèèjì sìn ọlọ́hún wa fa'alul khayra ẹ máa wá ṣe ẹ máa ṣe dáadáa sáwọn àgbàlagbà ẹ máa ṣe dáadáa sáwọn ọ̀gá yín ẹ máa ṣe dáadáa sáwọn tó ṣíwájú yín ẹ máa bọ̀wọ̀ àwọn èèyàn àmọ́ ẹ má fèrè kanlẹ̀ fún wọn ẹ sì má tẹ̀ fún wọn ẹ má rúkú fún wọn ọlọ́run bá ní ya ayọ̀ lẹ́dínà àmánù ẹ̀yin olùgbàgbọ́ òdodo èrè kàún èmi nìkan ni ẹ rúkú fún wá sí jùdú èmi nìkan ni ẹ fèrè kanlẹ̀ fún wá abudu rabbakum ẹ fi sìn ni ẹ sìn ni ẹlòmíì ò lè gbà wá fa'alul khaira àmọ́ ẹ ṣe dáadáa sáráyé la'allakum tuflihun kẹ́ ẹ lè jèrè suratul hajj aya seventy seven fikihu delil kíni ẹ̀rí kíni fikihu delil fikihu delil kíni àgbọ́yé ẹ̀rí àgbọ́yé tá a rí ń bẹ̀ ni pé ọlọ́run ọba ní àti ìfẹ́rí kanlẹ̀ àti ìtẹ̀ fọ́mọ èèyàn kárùkù fọ́mọ èèyàn lillahi wahdahu la sharika la ọlọ́run ọba nìkan lónìí ká má pa àfin sin lọ́hùn ọlọ́run ọba nìkan lónìí ìbá jẹ́ pé àdáníyàn pa ń sin ń tọ̀hún àbá àdàníyàn pàǹkì òǹtọ̀hún láwọn àlùmí lágbàlá yìí àwọn a máa fẹ́rí kalẹ̀ fún àwọn ọ̀gá wọn nílẹ̀ wa ń bí nílẹ̀ Yorùbá rùkú làwa mú ń bí ẹ̀ǹlẹ́ ẹ̀ǹlẹ́ a máa rùkú a máa tẹ̀ fáwọn èèyàn ọlọ́wọ́n bá ní èrèkà òun wọ sùjúdù ọlọ́wọ́n bá ní èrèkà òun ọlọ́wọ́n bá ní èrèkà òun wọ sùjúdù ẹ̀ kẹfẹ́rí kalẹ̀ fẹ́mi ọlọ́run nìkan ìbáàdà ni jamaa la sharika la ọlọ́run ọba ní irqa'u wasjudu ẹ̀rùkù kẹ̀sì fèrè kanlẹ̀ wa'budu rabbakum kẹ̀fì sìn ọlọ́run ẹ̀sìn ní jama má gbà fáwọn èèyàn kí wọ́n ṣe méjèèjì fún ọ wọn náà má sì ṣe fún yàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-khawf nínú àwọn ìran àjọsìn tá a gbọ́dọ̀ fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run al òun náà ní ká máa bẹ̀rù al-khawfu lillahi wahdahu la sharika nílẹ̀ yorùbá lẹ́nìí àbílágbà ńlá yọ ọmọ èèyàn á máa bẹ̀rù ń tàrí má lọ bẹ̀ yẹn o má dé bẹ́ o má lọ lu yẹn o wọ́n pa o á máa bẹ̀rù ń tàrí á máa bẹ̀rù èṣù àtàwọn ọmọ rẹ̀ ọlọ́wọ́n bá ní innama dhalikum shaitan ọlọ́wọ́n bá ní ṣe rí èṣù yẹn o yukhawwifu awliyaa òun ni ó máa dẹ́rù gbogbo àwọn tí wọ́n bá mú lọ́rẹ̀ẹ́ bọ́ bá ti méṣù lọ́rẹ̀ẹ́ tó sin tọ́lọ̀ ń dá tó ń ràn lọ́wọ́ pẹ̀lú tọ́lọ̀ ń dá ó wá di ọ̀rẹ́ èṣù ẹ̀rù ọmọ wa bọ̀ ọlọ́run ọba ní èso yóò máa dẹ́rùbà àwọn tí wọ́n bá mú lọ́rẹ̀ ni fala takhafuhum ọlọ́run ọba ní ẹ má bẹ̀rù wọn ẹ má bẹ̀rù èso àtàwọn ọmọ rẹ̀ wa khafuni èmi tí mo dé sùn ni ẹ bẹ̀rù èmi tí mo dá Jésù àtàwọn ọmọ rẹ̀ ní kẹ́ ẹ bẹ̀rù in kuntum mu'minin tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tòótọ́ tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo tẹ́ ẹ sí èmi Ọlọ́run ẹ má gbé payà Jésù àtàwọn ọmọ ẹ̀ ẹ má gbé e sáyà mọ́ èmi Ọlọ́run nìkan ní kẹ́ máa bẹ̀rù suratu Ali Imran aya one seventy five ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fíkìhù dẹ́líìlì kí ni àgbọ́yé ẹ̀rí tá a mú wáyé òun náà ni pé a bẹ̀rù nǹkan kan nínú tọ́lọ́wọ́n ọba dá bóyá nítorí pé ọfẹ́ ni wá la àbọ̀fẹ́ ṣe wá láǹfààní a gbọ́dọ̀ bẹ̀rù èṣù a gbọ́dọ̀ bẹ̀rù gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ èṣù gbogbo ẹni tí ń ń ṣiṣẹ́ lábẹ́ èṣù pátá ṣàyàtúnyìn ní jinni wal ins a gbọ́dọ̀ bẹ̀rù wọn ọlọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala ó ní ká bẹ̀rù òun nìkan nítorí pé ọwọ́ òun lóore wà àṣẹ kábúrú ṣe wá ọwọ́ ọlọ́run ló wà kò sí nǹkan kan tí máa ń ṣẹlẹ̀ ṣẹ̀dá àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa ẹ má wàá bẹ̀rù tọ́lọ̀ ń dá má ẹ má bẹ̀rù ọlọ́run ká ìpayà àwọn tọ́lọ̀ ń dá kúrò lẹ́mìí rẹ kó o gbé ìpayà ọlọ́run ọba sẹ́mi rẹ gbogbo tọ́lọ̀ ń dá ọmọ wa bẹ̀rù rẹ nígbà tí wọ́n ti ń bẹ̀rù ọlọ́run nílẹ̀ yorùbá wọn á pé ẹ ọlọ́run lẹ́ẹ̀kan kẹ ẹ bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́sàn ẹ bẹ̀rù lẹ́nu wọn lọ́hùn kẹ wá bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́sàn yóò máa wá sáká yóò máa darẹ̀ láàmú àá pé kí ni ń lé òun gan mọ́ ti ń lé òun èṣù náà ni ń lé jàmáà ọlọ́run ní má bẹ̀rù èṣù èmi ní ọ bẹ̀rù ọlọ́run tó sọ ọ́nà àyà mi ó ní fala takshawu nasa ẹ má bẹ̀rù ayé ẹ má bẹ̀rù aráyé fala takshawu nasa ẹ má bẹ̀rù ọmọ èèyàn àti gbogbo tó wà lọ́wọ́ ẹ̀ wakshawu ní èmi ní ọ bẹ̀rù èmi ní ẹ bẹ̀rù èmi tí mo dọ́mọ èèyàn ní ẹ bẹ̀rù kuli a'udhu bi rabbil falaq kuli a'udhu bi rabbin nas malikin nas èmi ní ẹ èmi ní kẹ́ ẹ bẹ̀rù èmi ní malikin nas èmi ni ọlọ́run ọba àwọn èèyàn ọlọ́run ní fala takhshawun nasa ọlọ́run ní fala takhshawun nasa ẹ má bẹ̀rù èèyàn ẹ má bẹ̀rù àwọn èèyàn wakhshawni ẹ bẹ̀rù èmi àyà yìí ó wà nínú suratul maida àyà forty four ẹni bá ti gbé payà ọlọ́run ọba sẹ́mi òun ló ní tawhid ẹni bá ti ń bẹ̀rù òsì tó ń bẹ̀rù àwọn ọmọ èṣù onítọ̀hún ìyín ti ń sin èṣù ni ọlọ́run ọba ni ẹ má sin èṣù èmi ni ká ẹ má sin al khawfu tabi'i lábàṣà bìdálìkì ẹ rí ìbẹ̀rù àdámá gẹ́gẹ́ bíi pé èèyàn rédíò àbí èèyàn gbọ́hùn ara karara àbí èèyàn gbọ́hùn ọ̀bọ̀n eléyìí e ṣe ìbẹ̀rù ti ẹbọ nítorí pé tàdámá nìyẹn nígbà nábì Musa náà rí ejò lọ́dọ̀ àwọn òpìdán Fáráò ẹ̀rù bà nábì Musa ọlọ́run ọba ní má bẹ̀rù ìwọ ló lékele ni irú ẹ̀rù yìí eléyìí e ṣe ẹ̀rù tẹbọ àmọ́ kọ́ ọ máa bẹ̀rù tó kọ́ ọ máa bẹ̀rù àwọn èèyàn pé àwọn ni wọ́n tún ayé rẹ rọ́ àwọn ni ayé rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn àwọn èèyàn yìí àwọn ni wọ́n decide bí ó ṣe dáa fún àbí kó bí ó ṣe ní dáa fún ọ gbogbo eléyìí pátá ọlọ́run ọba nìkan lónìí abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọṣẹ́ ìṣànú wa. ìṣẹ́lẹ̀ mélòó